وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yazidu zalimina illa khasara èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní déédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò náà ni àwọn ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì àti ìyá wa Zulaikha pé ládàá rẹ̀ lọ máa bá bàbá wọn Alhaj Abdulrahim àlìṣítù adéníyì tí wọ́n jẹ́ bàbá adéníyì sọ bátùlù khoir ìpẹ̀rú rẹ́mà Ogun State nígbà ayé wọn ẹ máa bá wọn ká lọ àwọn afáwà gbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq abdulore muhammad al-awwal hafidhahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ ìmáàmù fún wa ní da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ bá wa ká lọ alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الجزاء أما بعد فيا عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبا فوقو فوالون أبا الحمد لله أبا تي فون سبحانه وتعالى خالق العالمين kábíyèsí ọlọ́run ọba náà máa ń dàra ọlọ́run ọba tó ń jà gbogbo àgbà ńlá ayé. subhanahu wa ta'ala khaliqul alamin. kò tún sẹ́nìkan tó ga tá a lè máa fi gíga rẹ̀ wí gíga tọ́lọ́run ọba. khaliqul alamin. kò sẹ́nìkan tó lágbára tó nípò tó lọ́lá tá a lè máa fi ọlá àti ipò rẹ̀ wí tọ́lọ́run. ọba tá a rí iná ló dá gbogbo àgbà ńlá ayé àwọn ẹ̀dá a máa fi wá wéra wa ní àlè ìfira wa bí ọlọ́run. Yorùbá náà dẹ̀ máa sọ nínú ọ̀rọ̀ wọn pé irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ rẹpẹtẹ. Ààrẹ nìkan tá lè fi bí ọlọ́run ọba o, Allahu akbar. Allahu akbar kabira. Lásìnánà ọ̀sì fàtàwọ́tàkì fi hàkí kọ́tàkù. Àwọ̀ ayé kàkàkiri lọ́tún lọ́sìn, a wá wo àwọn ìròyìn wo ni ó tọ́ sí ọlọ́run. Àdìpọ̀ ọ̀nà pàtàkì ṣoṣo tó ní ìròyìn tó ga jùlọ. Lásìnánà ọ̀sì fàtàwọ́tàkì fi hàkí kọ́tàkù. Kí ni abẹ́ fi ròyìn ọlọ́run tó fẹ́ rò pàtí ròyìn ẹ̀ kí ló tún kù? Lásìnánà ọ̀sì fàtàwọ́tàkì fi hàkí kọ́tàkù. الله أكبر kabira. وهو huwa al-wakilu lada al-a'rabi wal-ajami. Ọba kan ṣoṣo tá Mùsùlùmí ń pariwo rẹ̀ fún iláyé yìí náà ni àwọn Lárúbáwá ń sìn. Wọ́n náà ẹlẹ́dẹ̀ mí náà ń sìn. Wa huwa al-wakilu lada al-a'rabi wal-ajami. Wọ́n náà là ń sìn lórílẹ̀-èdè Nàìjíríà ń bí. Bó dé ń yìí náà ni wàá pọ́n kírun kan. Wa huwa al Bó dé Amẹ́ríkà lónìí wọ́n kírun bá ṣe ń kí yìí náà. Wa ó dákú ọdẹ tó pí àlónìí tàà ń ṣe mìíràn ni wọ́n ṣe láwọn lẹ́sùn láwọn ضلوا لدى الأعراب والعجم bóde Indonesia lónìí bóde Japan bóde China gbogbo àwọn òlú kàkàkiri ayé ọlọ́nkan tó yí náà ni. وضلوا لدى الأعراب والعجم. ń lé yìí náà ní káàkiri ayé. mo fẹ́ kí n sọ fún ẹ lónìí kó gbọ́ lágbọ́tún gbọ́ o. ìwọ náà sọ fún àwọn èèyàn tó kù náà kí wọ́n gbọ́. wípé kí ni قل إنه أحد ahadu. Kòlì innahu ahadu. Mo fún àwọn èèyàn pé kan ṣoṣo lọ́lọ́run ọba o. Kòlì innahu samadu. Jẹ́ káyé mọ̀ pọ́lọ̀ ni gbogbo ara ayé ń ro kan rẹ̀. Kòlì innahu samadu. Kódà ẹni tí ò sí lọ́wọ́ gan tún sọ pé ọlọ́run á wa o. Kòlì innahu samadu. Ẹni tí ò sí lọ́wọ́ náà sọ pé ọlọ́run á da. Kòlì innahu samadu. Ẹni tá a pè títí kó wá kírun tóun náà tí ì kírun náà sọ pé tọ̀ ó yọ ọlọ́run o. Kòlì innahu samadu. Ọba tí ò lè kúrò lórí ah ahọ́n ẹ̀dá. Kọ́lé iná ó jùdì wàlì kárami. kò sẹ́ni tá a lè fi rí ọlọ́run níbi ká tani lọ́rẹ ká má bójú ẹ̀yìn bẹ́ẹ̀ dábà fún ẹ ní èkó tó lè ṣùgbọ́n tọ́lọ̀ ń bá fún ní fún ni ni ó lòun máa fún wa lọ́mọ yẹ́ àbúlé mọ yẹ ṣá ó máa fún wa láwọn ọba tí ń tani lọ́rẹ lọ́lọ́run ọba. atọrọ àlékún ọlá rẹ̀ fún anábà Muhammad sallallahu alaihi wasallam fọ́kànlá ń bí ọlọ́run àlékún ọyọ́nú rẹ̀ kó bọ́ ṣe fún àwọn sàhábá àwọn bí ọlọ́run nínú àánú rẹ̀ kó jọ kó ṣàwà náà lẹ́ni eré lórí kó tó dìgbà tá máa wà nínú ọlọ́run fún amẹ́rú ọlọ́run irú ọmọ wo lè ya yà irú ọmọ wo lè mí yà ọ̀nà kójọ kó ṣe alágbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ ọmọ làwọn kóra wọn jọ pọ̀ táwọn jẹ́ ẹ̀yẹ̀ẹ̀rẹ̀ fún bàbá títí wọn ó dáa púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí náà ló ń bẹ lọ́n pé ọlọ́njá ọmọ jẹ́ bí Ramadan ṣe wà ń tata bẹ̀rẹ̀ báyìí akí àwọn ikú ọkù oríire páwọn ṣírò oríire báyìí lẹ́yìn bàbá wọn agbẹ̀yìntẹ́yìn ṣe ọmọ làwọn eléyìí ọlọ́njọ́ láíláí. náà ló fata fi pé káfílì yẹn wọlé lónìí bá a ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ títí eléyìí náà tún bẹ̀rẹ̀ lọ́tún ọlọ́njọ́ bá ṣàwọn bàbá wa nínú àdúrà tí wọ́n máa ń ṣe láyọ̀

kájìnà sí gbogbo tọ́lọ̀ bá ní kájìnà sí fẹ̀kàntẹ́lẹ̀ gbogbo àwọn tàà ń parọ́ pé kájìnà sí iná àti gbọ́dọ̀ jìnà sí wọn káàwẹ̀ tó dé àwẹ̀ tún wá dé àti gbọ́dọ̀ wá jìnà sáwọn kan yẹn ní gidi bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tí a ní ká máa ṣe ní dáadáa ìmúra sírun wa ní kíkí lásìkò ẹ̀ ìjìnà sí tẹ́tẹ́ títa ìjìnà sí wòkúwò ìmọ̀lọgbọ́tẹ̀síìrì ìmọ̀gbọ́wàsí ìmọ̀gbọ́lùkùránì ìmọ̀kakéwú ìmọ̀kọ́ni ìmọ̀náwó ìmọ̀tọrẹ àánú ìmọ̀ àtúnlẹ̀ ọlọ́run ṣe nínáwó nínára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo àwọn àbàjẹ́ta ní kápátì a gbọ́dọ̀ tún ṣe jù nínú Ramadan ní jùba ṣe ṣe ń gbà tàbí òtí ìsìn lọ àbí ọlọ́run bá kó jọ kó má ṣàgbà gbogbo ẹ̀ ní ìbádà fún wa o gbogbo ẹ̀ àwọn tí wọ́n lówó ètí dáràn sí wa lọ́rùn látara pé àwọn ti sọ pé àwọn ti yọ ẹ̀tọ́ tàwọn ó kù sáwà náà lọ́wọ́ àfi káwà náà wá sóòtọ́ ọ̀rọ̀ táwà náà bá wá lo àǹfààní láti máa fi ru àwọn ẹjọ́ wó tòórò àfà náà dáná tọ́pẹ́lẹ̀ yẹn náà jẹ́ lára pọ́blẹ̀mù ńlá lónìí ọ̀rọ̀ tí ò rẹ̀ lífáǹsì lẹ́lú ní máa tí máa bórí rédíò sọ akọ̀wà wíwèsí gbogbo owó yẹn dánú. yá máa ní àrọ̀ ọ̀dà bí ayé ìyẹ́kùn náà mú fà wọ́n náà fẹ́ jẹ́ni tó fẹ́ ṣe tẹ̀síìrì lọ́dún yìí ó fẹ́ ṣe wá fáwọn èèyàn yá máa ní àrọ̀ ọ̀dà bí ayé ìyẹ́kùn náà mú fà ó fẹ́ ṣe nínú mọ́sídìí ni àbó fẹ́ ṣe lórí rédíò bá ṣe ń sọ yìí. líkítà àbínálẹ́kùnrin Kùránì fi Ramadana. Nínú Ramadana ìwọ náà fẹ́ jó níwàásí ẹlòmíì báyìí ní ìsìn Ramadana ló máa sọ náà jà fún níwàásí. Láyọ̀ bẹ̀gì ìlàkà àṣẹkù náà mo fà síra hàn. Torí pẹ́lú mi, wọ́n wà pọ́ìntẹ̀ ní mọ́sídìí ọ̀dọ́ wọn pé òun ni mo fà sírù wọn. Mo fà sírù rẹ̀ ẹ̀kan lọ́dún ló ń ṣiṣẹ́. Ìlàmù yẹ kó ńlá ka fáhámù hó ìmú kánà. Ẹ̀jẹ̀ kàbẹ́ ṣèṣ mọ́kànlá gba kí ó kó wà lólóṣù kan. yamani arada. gbogbo wọ́n tó fẹ́ tún bẹ̀rẹ̀ wáàsí lọ́dún yìí. àyẹ̀kú na mo fa sira. mo fẹ́ máa ṣe wáàsí fáwọn ìfẹ́ ṣe tafsir mo fẹ́ ṣe torí rédíò náà. nìkìtà bínálì Kùránì fi Ramadan. nínú oṣù Ramadan ni mo fẹ́ máa ṣe wáàsí fẹ́ ṣe tafsir fáwọn èèyàn. láyà bàgí lákà àdàkùnà mo fa sira. kò yẹ fún ẹ kó jẹ́ni tí ń tú àlùkùránì pẹ̀lú rò làkà fáhámùhó ìmúkaná. tó o bá ti ní àgbọ́yé tó o mọ̀túnmọ́ tó o fẹ́ tó o kà má tù ú má sọ fáwọn èèyàn má tó o kù. ìnálìkì tábà ìlúmọ̀hó làkà fi ìrọ̀tún. ṣòro alukurani mọ rẹ kẹnu gan. wàbáyánu wàlọ́ọ̀hì lè sàmájáná. àlàyé rẹ̀ rẹ̀ rẹ̀ kì í ṣe tí a kàn máa ń fẹnu orí àbí tí a kàn máa ń tù ìtúkùtù fáwọn èèyàn láyé. Ìnùhù wàláhì lè ìsàmà jáná. Mo fi ọlọ́run tó nà ní ìbí bọ́ra fún ẹ, ìtumọ̀ rẹ̀ kò bọ́fẹ́ dé o, kò bá pọ̀ǹtọ́ dé o, èèyàn máa farabalẹ̀ tú ni o, èèyàn kọ, èèyàn súnmọ́ àwọn olùmẹ̀sìn, èèyàn lọ kéwú, fasalu ahla zikiri. Nǹkan tó lápàá lámọ́. Kò sí tó burú kó kọ́ọ̀lù ńgbà tó bá fẹ́ túbì kan tó bá dàrú, pàwọn àfáyẹ̀sìn torí pàálẹ̀ tún nímọ̀ jù ẹ lọ. Gbogbo wa ń kọ́ lọ́wọ́ ni ọmọlé kí wà náà bì ní gbogbo wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n kó wá gbígbẹ̀raga wọ̀ lẹ́wù kọ́ ní àwọn ibi táàdẹ̀ bá dé yìí táàtí ṣe tẹ̀sí náà sí ìfẹ́ yà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tutukutu ìtàntí ilmul batini ni má tutukutu torítọ́lọ́ má dẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tó tún fẹ́ tẹ̀sì rúmọ́ lọ́lẹ̀ rú ń bà fún. wàbáyánù wallahi laysa majana wàbáyánù wallahi laysa majana. bá a ṣe sọ eléyìí náà látún rọ gbogbo ẹ̀yin àfáà wa máàmù ń kírun fáwọn èèyàn ẹ ẹ já ẹ má ẹ má

jẹ́ kagun mẹ́fà máa kọjá díẹ̀ kẹ́ tó máa kì torí tọ́lọ́n àbí ọlọ́n gbogbo ìtàn sọ ọlọ́n kó gbaná ìbádà fún wa o. àmín. ká sáré ròyìn oríire táwọn ọmọ bàbá wa yìí ṣe ká ṣàlàyé rẹ̀ ìpín rẹ̀ nínú ẹ̀sìn tó pé tíyàn bá ṣe dáadáa ó yẹ ká jẹ́ ká mọ̀ kó mọ̀ tó mọ̀ tó ń ṣe kó lè máa jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ṣe bákan náà kó máa jẹ́ tanijí fún gbogbo bàbá tó kù láyé àti gbogbo ìyá tó kù láyé pé irú ọmọ olè yẹn fẹ́ pílẹ̀ sáyé ṣírú àwọn ọmọ yìí níjọ́ tí bàbá ẹlòmíì bá kú báyìí bàbá rẹ̀ ò tí ì ní wọlé tó ti máa máa mutí irú ọmọ tó fẹ́ pílẹ̀ sáyé ìwọ náà ti rí yẹn o nínú islam anábi jẹ́ ká mọ̀ sọ́lọ̀sọ́lọ̀ wípé ọmọ ààrẹ tí a bá fílẹ̀ sáyá máa ṣàdúrà fún ni waladun salih yad'u lahum oní ìdá mátabùnú àdàmà ìdá mátabùnú àdàmà in qata'a anhu amaluhu illa sálá. Anábìnrin sọmọ anábì aráàmù bá jáde láyé gbogbo tó ṣe gbogbo ẹ̀ ti parí náà nìyẹn. Lámi sálá fi. Opportunity mẹ́ta náà ló ṣẹ́kù fún tó fẹ́ máa lọ bá. Sọ́dákọ̀tì járíyà. Ní ìyẹn náà ló fún ní sọ́dákọ̀tì. Ilá mi sálá fi mí sọ́dákọ̀tì járíyà. Sọ́dákọ̀tì járíyà dé. Ó ní iṣẹ́ olóore tí ẹnìyẹn ṣe lẹ̀ sáyé ó kọ́ mọ́sálásí lọ́fẹ̀ẹ́ àwọn èèyàn kírun bẹ́ẹ̀ ládàá

àbó sanwó ẹ bá mi kọ́ àwọn ọmọ yìí ní kéwú irú tí mk abẹ́lá ṣe nísìnyí àwọn kọ́ ni wọ́n jókòó kọ́ wa ní kéwú ṣùgbọ́n wọ́n kọ́lé kéwú kalẹ̀ wọ́n wá gbà fà síbẹ̀ wọ́n sanwó ẹ máa bá mi kọ́ àmọ́ yìí ní kéwú. àwọn ìlìmí yóò ń ta farun bèyí. tí wọ́n náà bá lọ sí gbogbo orú ààyè ibi tí wọ́n ti ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wò lọ́lé kéwú ṣùgbọ́n gbogbo relé náà ní sàbó jókòó dìídì kọmọ gangan dàrẹ́tì àwọn ilimi yóò tàbàrù bí kí ìyẹn oríire ńlá ni ládàrá máa bẹ̀rẹ̀ wà ládé ìsọ̀lẹ̀ ìyẹ̀dẹ̀ ìlàwó arábìnrin ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ náà ni àbí kéèyàn fi ọmọ rélẹ̀ sáyé ń gbàtà náà bí débi tọmọ ó fi sọ́ọ̀lẹ̀ sí àwọn ọmọ kírun kírun àbí kí la fi ń fẹ́ ọmọ tí ń kírun. ọmọ tí ń gbààwẹ̀. wàládé ọmọ tó ń ṣe òwò dáadáa tí kìí ṣe òwò haram ọtí kọ́ kìí ṣe ọmọ tí ń ṣe yahoo. kìí ṣe ọmọkùnrin tí ń dirun. kìí ṣe ọmọ obìnrin tí ó ti bóra tó ń ṣe olóṣó. kìí ṣe ọmọkùnrin tó lu títò ló yẹrí. wàládé dáadáa ọmọ àlùbáríkà tó ń ṣàdúrà fóbi rẹ̀ àwọn ilé yóò tẹ̀ tún wá fi tí wọ́n wọ́n níbi àdúrà ṣíṣe wọ́n tún ń ṣe nǹkan lórúkọ bí wọ́n pé ẹ jẹ́ káyé máa gbọ́ wà sí òdodo kí ládàá rẹ máa bá bàbá wa Allahu akbar oríire lélẹ́yìí o jẹ́ ń wá fílẹ̀ yẹn pè wọ bàbá àtiwọ́ tó jẹ́ ìyá tàjọ ń gbèrú pa fẹ́ fọmọ rí lẹ̀ sáyé Ànábì Ó pè àwọn ọmọ rẹ̀ jókòó ń jọ kan. Gbogbo ẹ̀yin bàbá tẹ wà láyé lónìí ẹ mi ẹ̀nà ṣèṣe sí ẹ pè pàdé mọ̀lẹ́bí kẹpa ọmọ yín jókòó kì í ṣe extended family láàárín fàásí àwọn ọmọ yín àti ìyàwó yín àwọn ọmọ yín àtọkọ yín ẹ mọ̀lẹ́bí láàárín ara yín àmùkọ́ كنتم شهداء إذ حضر يعقوب الموت alábi àkóbò pé àwọn rẹ̀ jókòó ń jẹ́nà ló wá ń béèrè lọ́wọ́ wọn ọlọ́run bá níṣẹ́ mọ̀ ń pa rẹ̀ ṣe ti gbọ́ rí ọkọ̀ bá dùkọ̀ káàbí bá lè sọ ó ní ibi hadara Yaqub al-maut ayé al ó. Allah ní ìgbà tí ànábẹ̀ Yakubu ń sọ fún àwọn ọmọ rẹ̀ wípé ma ta'buduna min ba'di kí ni tẹ́ máa máa sìn lẹ́yìn ìgbà tí ìbá sí má ma ta'buduna min ba'di àràwò lẹ́fẹ́ dá lẹ́yìn mi ma ta'buduna min ba'di bàbá yìí náà pa ọmọ ìjókòó ẹ bèèrè lọ́wọ́ wọn

tó bá pẹ́ bẹ́ẹ̀ náà ṣe náwó tí ń nìyẹn ṣe àwọn pẹ́ ni yóò lè gbá láti sọ fún ọmọ tí pé kí ló fẹ́ dánwò lẹ́yìn juru tẹ́ náà ṣe yẹn náà. máa tàbùdù náà mi bá dì í. ká tó lè bèrè lọ́wọ́ máa ń pé kí ló máa máa sìn ígbà tẹ́ ẹ̀ bá ti máa bí àkúbù alẹ́ ìsọ́lọ́sọ̀ sára ṣe ń bèrè lọ́wọ́ ọmọ rẹ̀ yìí á jẹ́ pé kílẹ̀ yẹn mi bá

nínú àwọn bàbá yín ọ̀dá ànábíwá Ibrahim ànábíwá Ismail nínú àwọn bàbá yín ni ọlọ́run ẹyọ kan ṣoṣo yìí náà ni o wọ́n náà máa máa sìn dádì ẹ fọkàn balẹ̀ ẹ̀sà ṣọ́gbọ́n yín náà lè sọ orú rẹ̀ ṣọ́kàn yín balẹ̀ ṣé ẹ̀rùn tẹ́ kí tá ń ọmọ yín náà ń bá yín gbà ọ̀fọ́ àmì ló ní nǹkan ti ṣe nínú rọmọdọ́nù géńdé ọmọkùnrin rẹ̀ oúnjẹ ọ̀sán nínú rọmọdọ́nù géńdé ọmọkùnrin rẹ̀ ń gbóbìnrin Fọ́fọ́láfọ́ mi mú bẹ̀rù di hẹmọ̀ kọ̀lì fún àbọ̀ ìfọ́lá àtàwà sábà ìṣàhàwà. Ó ṣe ń da bá ìjọ tètè bàbá. Fọ́fọ́láfọ́ mi ẹ tètè ẹ tètè ẹ kó burú ma. Ọmọ yìí ìwé nìkan lẹ́jẹ́ kó ká ẹ̀jẹ̀ kó mọ ọlọ́run. Hmm. Ọmọ yìí ẹ̀kan yẹn páwa rẹ̀ ní owó ló wà lọ́wọ́ ẹ̀ kò lẹ́sìn. Tẹ bá kú tán ẹ̀yìn ìdá o. Fọ́fọ́láfọ́ mi mú bá dìhì mọ́kànlé fún. Ọlọ́run náà àwọn ẹnìkan bẹ àwọn eléyìí ń gbà tí wọ́n bá kú tán kọ́lọ̀fà mi ń bá dì mọ́kànlẹ̀ fún àwọn tí wọ́n rólé lẹ́yìn wọn adọ́rin sọ́lá àwọn tí wọ́n á máa fi rọrá rẹ̀ ni wọ́n kọ́lífún ni adọ́rin sọ́lá àwọn tí wọ́n já rólé lẹ́yìn wọn àwọn ọmọ tí wọ́n fílẹ̀ sáyé kọ́lífún ni adọ́rin sọ́lá àwọn agbẹ̀yìnbẹ̀yìn jẹ́ làwọn jẹ́ adọ́rin sọ́lá ọlọ́lá àkọ́kọ́ nínú tí wọ́n máa máa ṣe lẹ́yìn àwọn òbí wọn ni pé adọ́rin sọ́lá àtà wọ́n máa rárùn lá rẹ̀ ni. wà tábà ìṣàhà wa. yòròyòrò ayé náà máa bá ká wọn lè kaná wọn lè mojú àwọn awọ oríṣiríṣi wọ fún wọn. Ah, bàtà àwọn máa fi bàtà tẹlẹ kókókó. wà tábà ìṣàhà wa. dájú mi ti kú ẹ̀mí eh, ìfẹ́ sí yẹn síbi kíni. wà tábà ìṣàhà wa ti. ọmọ náà yọ̀ tá a

tẹba wọ́tí ìyá tọ́mọ bá ń kọ̀ rẹ̀ wá kí lẹ́fí máa òfin sọmọ yìí pàtàkì yìí. fọkànlá fami bá di mọ́kànlí fún ni àbọ̀rì sọlá àtàwà tàbá ìṣàgà wa àdìfàṣà ọ̀fà yẹlẹ́kọ̀ náà ìṣá. ṣùgbọ́n lọ́wọ́ pàjẹ́ ká mọ̀ pé gbogbo ọmọ tí wọ́n ya báyìí tí wọ́n rí báyìí tí wọ́n máa jà báyìí. ọlọ́run ni wọ́n ti ń padà wá pàdé ìyà lọ́dọ̀ wọn ọlọ́run látàrí irú táwọn eléyìí yà.

abẹ́n tó sì ń bí sí ẹjá tọrọ ọmọ gidi lọ́dọ̀ ọlọ́run àwọn ànájọ ọlọ́run ọba tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run wọ́n ọ̀kan wọ́n èyàn máa ń béèrè ọmọ rẹ̀ anábì zakaria ẹgbọ́ ọlọ́run ní báyìí ni zakaria ṣe pé ọlọ́run ọba rẹ̀ qala rabbi habli ó ní ọlọ́run ọba jọ fún mi lọ́mọ rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ àwọn àrọ́mọdọ́mọ dáadáa àti tí bí àti ọmọ mi náà tún máa bí gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi ọmọ rẹ̀ kó bá mi wọ́n ìkànnì ẹni náà dọ́ ànábì Zakariya ẹ̀tùrì náà níbi ìkìfùtùl mawaliya min warai wa kanat imraati aaqira ànábì Zakariya ń gbà tó pẹ́ tí ò tí ì rọmọ bí tíyàwó rẹ̀ ò sí lóyún. ó tún tẹ́wọ́ sọ́lá ó tún sọ pé wà inni khiftu al-mawaliya min wara'i. ó ní ọlọ́run ọba ẹ̀rù ń bà mí ni mò ń fẹ́ kí mi náà rẹ̀ nífẹ̀ẹ́ yìí lẹ̀ fún ni. wa kanat imra'ati 'aqira. ìyàwó dẹ̀ ló ti dàgbà ló ti dogbó yìí. fahabli min ladunka waliyya. ó ní ṣùgbọ́n mò ń bẹ̀ wọ ọlọ́run mò ń bẹ̀ mo fẹ́ kó fún mi ní àrólé mo fẹ́ kó fún mi lẹ́ni tí màá máa fẹ̀yìn lẹ̀ fún. yẹ́rì yẹrìsùnì. ẹgbọ́n tó sọ yẹrìsùnì. yẹrìsùnì. wà yẹrìsùnmi ní àlè. wà yẹrìsùnmi ní àlè àkóbá wájú àlè rọ̀bì rọ̀bì ìjà. mo ń fẹ́ni tó máa gbẹ̀yìn tẹ́yìn ṣe èyí tó yẹ pé ajogún mi ajogún orúkọ ìdílé mi. wàjú àlè rọ̀bì rọ̀bì ìjà. bọ́dà fẹ́ kí wọ́n lọ́n bá mi ṣe ní ọmọ ọ̀dùnú ọmọ ayọ̀ ọmọ dáadáa. àwọn ànábì ọlọ́run rí ibàbá ẹ̀yin náà kàn ń bímọ ẹ̀kàn ń lọ́wọ́ sí àwọn ọmọ mi rèé ọ̀n lọ́tí rí gọlọ́ṣọ̀gọlọ́ṣọ̀ yìí ọ̀n kínú ṣé ọmọ ilé ṣọ́mọ̀ ọ̀yọ́ ní ṣá ó ti mú gbò ó ti darapọ̀ mẹ́gbẹ́kẹ́gbẹ́ ọmọ obìnrin kò sí balẹ̀ mọ́ lára rẹ̀ ajájá pẹ̀rẹ̀ hmm. ah, irú ọmọ wo rèé ṣọ́ọ̀lá yìí rèé ṣá ti lọ sí lè ṣe ṣe fáàrí lọ́mọ ó ń báyìí

nínú tó máa ń bèèrè lọ́dọ̀ ọlọ́run ni ọmọ rí a ni rabbi habli minas salihin ọlọ́run tó ọmọ rí. wa qala sallallahu alayhi wa ẹgbọ́n hadith tó jó lórí eré èèyàn gbà tó ń ṣẹ̀lẹ̀ láyé. làtúrùn dárájà tó fìlì jánátì. sallallahu a tún wá padà wá rí pé póòsì òun tún ga sí lálìjánà. fàyà púlù. bóyá epo lápẹẹrẹ nígbà tó fi ń bẹ láyé lápẹẹrẹ ó wà ní epo deputy director lójijì

fún ẹ láyé ni o òbí tó kú tó fọmọ rélẹ̀ sáyé tọmọ yẹn wá ń tọrọ àdúrà fún bàbá rẹ̀ tó ń tọrọ àdúrà fún rẹ̀ bó ṣe ń ló ń tọrọ bó tún ṣe ó tún fi ṣe program lórúkọ bàbá ó tún ṣe sólà lórúkọ bàbá àbí lórúkọ rẹ̀ ó ṣe àwọn fowó ṣe dáadáa ó ń tọrọ àdúrà fún wọn ó ń ṣe nǹkan ránṣẹ́ sí wọn kí ládé ilé náà mi láyé ni wọ́n ti kí n rán lọ sí hajj wọn wá sí mọ́ àfi kí máa ṣe sọ́rẹ́ lẹ́yìn wọn. jẹ́mọ́ tún ní mọ́ríhùn wọ́n àtàrùn tán ṣáyá. gbogbo àwọn ọmọ tá a kù láyé táwọn òbí wa ti lọ́rùn táwọn ọmọ eléyìí ṣe ní kẹ́ẹ̀ náà kọ́pì o. jẹ́mọ́ tún ní mọ́ríhùn wọ́n àtàrùn tán ṣáyá. ẹ̀dá máa kú láyé ṣùgbọ́n tó fílẹ̀ ò ní parun. wọ́n àtàrùn tán ṣáyá. yá ma wá rè fún àti pé àwọn ọmọ rẹ̀ rè. ayabo máa ní kí. ẹrù bàbá lọ. ṣùgbọ́n bàtà àwọn ọmọ wọn tún ń gbé orúkọ wọn jáde padà lórúkọ pé bàbá ti wà òkà kúrú. ayabo máa ní kírù nǹkan tó ń la tó gbogbo àwọn ọmọ rí eré tí wọ́n tún ẹ̀yìn bàbá wọn ṣe yìí bájẹ́ káwọn náà dìdàkúdà o gbogbo àwọn ọmọ tí wọ́n máa tara tí wọ́n náà jáde tí wọ́n ti jáde ní tí wọ́n tún sì máa jáde látara wọn bá wa ṣe gbogbo ọmọ náà lọ́mọ rí àwọn ọmọ ẹnìkan kan wọ́n náà bá wa ṣe wọn lọ́mọ rí gbogbo àwọn لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة àwọn tó sí ibà ohun fẹ̀tínà tó fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrin àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ̀mù wa ní 080 35 75 14 66 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta